no kò kú pé tó fi kú ayọ̀ ló la kíní ìmọ̀ tó fi kú ó là mọ̀ ní everywhere everywhere. this boy and Nebi dey fight but the Nebi don dey beat this one. lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ o ẹ káàbọ̀ sí ìròyìn àgbéyẹ̀wò ti tàṣálẹ̀ tòní ti ṣe ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà ọdún 2023 ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kẹfà olùmọ̀ abàjìkì ń lo oníròyìn fún tàṣálẹ̀ tòní láti ìkànnì Yorùbá Broadcasting Network ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹ nínú àwọn ọ̀rọ̀ ìdákọ́ fún yín láṣálẹ̀ tòní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ àwọn oní pọ́s ní ìpínlẹ̀ èkó yóò bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira lórí ẹni tó bá gba ten thousand naira ìjínigbé àwọn òṣìṣẹ́ elépo ní ìpínlẹ̀ èkó àwọn mọ̀lẹ́bí sunkún kíkorò bí wọ́n ṣe lọ síwájú iléeṣẹ́ náà láti mọ ibi tí wọ́n bá ṣẹ́ dé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ló kọlu ọkọ̀ àjàgbé kan o ó gba ẹ̀mí àwọn ènìyàn mẹ́ta tí ẹnìkan sì fi ara pa ní ìpínlẹ̀ Ògùn ọmọdébìnrin kan ló ti gba ẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ọkọ ọ̀gá rẹ̀ tó fipá bá lò pọ̀ lórí yíyọ owó ìrànwọ́ epo ìpínlẹ̀ Ọ̀ṣun yóò bẹ̀rẹ̀ sí ní gbé ọkọ̀ akérò ọ̀fẹ́ fún àwọn òṣìṣẹ́ pẹ̀lú àtúntò ìgbà tí àwọn òṣìṣẹ́ yóò máa lọ síbi iṣẹ́ bí a ṣe kọlù àti bí a ṣe pa òṣìṣẹ́ ológun orí omi àwọn afurasí apànìyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò ní ìpínlẹ̀ Ondo ọ̀gá àgbà yanyan fáwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà IGP ló ti pàṣẹ kí àwọn alábòjútó ọlọ́pàá méjìdínlọ́gbọ̀n tuntun 28 CP kí wọ́n lọ sí ibi iṣẹ́ àkànṣe tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pín wọn sí. Si àwọn àkórí wọ̀nyí lẹ́mọ̀gbọ́ nínú àgbéyẹ̀wò ròyìn tí a kó afin láṣẹlẹ̀ tòní tí a bá dákẹ́ díẹ̀ tá a lọ sókè lọ́hùn-ún láti kó náà mọ̀ntàǹtà ẹ mọ̀ gbọ́ àwọn ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Yorùbá Broadcasting Network fún ìgbéléde àṣà Yorùbá. ẹ káàbọ̀ padà àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa láti ìkànnì ọmọlúwàbí yorùbá broadcasting network náà ló sì ń wà lójú afẹ́fẹ́ tí ẹ ti ń wò wá pẹ̀lú olúmọ́ẹ̀wá àbàjìgín gẹ́gẹ́ bí oníròyìn fún tàṣálẹ̀ tòní wàyí o ẹgbẹ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ṣé yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ́dẹ́ bẹ́ẹ̀ kójú má ríbi gbogbo ara lògùn ẹ̀ ẹ dira o ẹ̀yin olùgbé ìpínlẹ̀ èkó bí àwọn oní pọ́s ní ìpínlẹ̀ èkó yóò ṣe bẹ̀rẹ̀ sí ní gba òbítíbitì owó tí í ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira lórí ẹni tó bá gba ẹgbẹ̀rún mẹ́wàá èyí ló jẹyọ lẹ́yìn tí ẹgbẹ́ àwọn oní owó àgbéká tí wọ́n ṣiṣẹ́ ilé ìfowópamọ́ alábẹ́lé lórílẹ̀‐èdè yìí ẹ̀ka tìpínlẹ̀ èkó ìyẹn tó lóyìnbó ń pè ní association of mobile money and and bank agents in Nigeria wọ́n yìí kéde bí wọ́n ṣe máa gba àwọn owó tuntun lọ́wọ́ àwọn oníbàárà wọn tí wọ́n bá fẹ́ gba owó lọ́wọ́ wọn bẹ̀rẹ̀ láti ọ̀la lọ wọ́n fi síta wípé ẹni tó bá fẹ́ gba ẹgbẹ̀rún kan náírà sí ẹgbẹ̀rún méjì ó lé díẹ̀ ìyẹn one thousand sí two thousand four hundred yóò san ọgọ́rùn-ún náírà àti hundred naira gẹ́gẹ́ bí owó bákan náà ẹni tó fẹ́ gba two five sí four thousand àwọn yóò san two hundred naira igba náírà ẹni tó fẹ́ gba ẹgbẹ̀rún ẹgbẹ̀rún mẹ́rin sí ẹgbẹ̀rún mẹ́fà ó lé irinwó náírà ìyẹn four thousand sí six thousand four àwọn yóò san three hundred naira ẹni tó fẹ́ gba six thousand five sí seven thousand nine hundred yóò san four hundred naira tí àwọn tó bá sì fẹ́ gba eight thousand five lọ sí ten thousand nine hundred yóò san ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tí ṣe five hundred naira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sókè òun ló ṣe ní ẹ dira o kó má jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn yóò máa lọ tò sílé ìfowópamọ́sí báyìí látàrí owó gegele tí àwọn oní pọ́s tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbà ní ìpínlẹ̀ èkó látàrí àwọn ibi ìtajà tí wọ́n dà ó lulẹ̀ nínú ọjà Alaba tí wọ́n mọ̀ sí alábà international market ní ìpínlẹ̀ èkó àwọn gómìnà gómìnà láti ẹkùn gúúsù ìlà oòrùn lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti wá sí ìpínlẹ̀ èkó láti wá ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn adarí ẹ̀yà ìgbò ní ìpínlẹ̀ èkó àwọn gómìnà bíi uzodinma peter mba àti igbákejì adarí ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ìyẹn kálu ni wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí àwọn ẹ̀yà ìgbò ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú ìlérí láti wá ìyanjú pẹ̀lú ètò òṣèlú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé pẹ̀lú ìdánilójú pé àwọn yóò ṣe ìpàdé pẹ̀lú Sanwó-Olú láti mọ ọ̀nà tí gómìnà yóò fi ràn wọ́n lọ́wọ́ Uzodinma ló sọ èyí di mímọ̀ èyí ló wáyé látàrí àìgbọ́ra ẹni yé tó wáyé láàrin àwọn ènìyàn ẹ̀yà gúúsù ìlà oòrùn tí gbogbo ẹ̀ mọ̀ sí ẹ̀yà Ìgbò pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó látàrí ètò ìdìbò tó wáyé ní ọdún 2023 pẹ̀lú àwọn gbómi sí omi òtó èyí tó ṣẹlẹ̀ ní àkókò ọ̀hún àti lẹ́yìn ìdìbò àwọn gómìnà ìp ìpínlẹ̀ Imo àti Enugu ìyẹn aṣòfin àgbà Hope Uzodinma àti olóyè Peter Mbah pẹ̀lú ọ̀gbẹ́ni Benjamin Kalu tó jẹ́ igbákejì adarí ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ni wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí oníṣòwò tí wọ́n sì jẹ́ ẹ̀yà Ìgbò ní ọjà Lábà ní òní bẹ́ẹ̀ ni wọ́n ṣèlérí pé ẹ fọkàn balẹ̀ à á bá akin ẹgbẹ́ wa tí í ṣe gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó sọ̀rọ̀ láti wá ìyanjú sí gbogbo ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣé yorùbá bọ̀ wọ́n ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni tó sọnù lọ lẹ́yìn wákàtí méjìdínláàádọ́ta ìyẹn forty eight hours tí wọ́n ti jí àwọn ọ̀gá àgbà kan àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ iléepo kan ní ìpínlẹ̀ èkó nígbà tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi tí wọ́n lọ sí agbègbè lẹ́kí ní ìpínlẹ̀ èkó àwọn mọ̀lẹ́bí wọn ni wọ́n ti ya lọ síwájú iléeṣẹ́ iléepo náà àpamọ́ra àwọn òṣìṣẹ́ náà tí wọ́n jí gbé ní ọjọ́ ajé nínú ọkọ̀ ojú omi tí ó ń lọ láti ibi iṣẹ́ wọn lọ sí agbègbè lẹ́kì tí ó sì jẹ́ pé ọkọ̀ ò rí o ṣùgbọ́n àwọn kan ni wọ́n dá wọn dúró tí wọ́n sì gbé wọn bọ́ sílẹ̀ nínú ọkọ̀ láì fọwọ́ kan àwọn dúkìá wọn ìròyìn jẹ́ kó dimọ̀ pé àwọn ajínigbé náà ni wọn kò tí ì kàn sí àwọn mọ̀lẹ́bí tí ó jẹ́ pé iléeṣẹ́ elépo náà ni wọ́n fẹ́ bá dúnàdúrà láti gba owó iyebíye lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó Benjamin Odeyin ló sọ yìí pé àwọn ń ṣiṣẹ́ ìwádìí lọ lọ́wọ́ o lórí àwọn ajínigbé náà láti mọ ibi tí wọ́n kó àwọn tí wọ́n jí gbé ibi tí wọ́n kó wọn sí àti láti lè dóòlà ẹ̀mí wọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan kọlu ọkọ̀ àjàgbé ó sì gba ẹ̀mí àwọn ènìyàn mẹ́ta tí ẹnìkan sì farapa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn ṣé kí Ọlọ́run má jẹ́ kí á rìn ní ọjọ́ tí ebi ń pa ọ̀nà kí ẹni tó jáde láyọ̀ kí ó wọlé láyọ̀ ní àdúrà tí à ń gbà bẹ́ẹ̀ ọkọ̀ Toyota Sienna kan lónìí tí ṣe ọjọ́ Jímọ̀ ló kọlu ọkọ̀ àjàgbé kan tí ó sì gba ẹ̀mí àwọn mẹ́ta tí ẹnìkan sì fi ara pa nínú ìjàmbá tó wáyé ní ojú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn ní ní ìpínlẹ̀ ogun òṣìṣẹ́ ẹ̀ka ojú pópónà tìjọba àpapọ̀ tá a mọ̀ sí FRSC ní ìpínlẹ̀ Ògùn Florence Okpe ló fìdí ìjàmbá náà múlẹ̀ tí ó sì ṣàpèjúwe ọkọ̀ sienna náà pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ ẹ̀ BDG six ht àti ọkọ̀ àjàgbé tí wọ́n pè ní DAF pẹ̀lú nọ́mbà RNG five five eight XC gẹ́gẹ́ bí ó ṣe sọ àwọn méje níbi tí wọ́n ti rí ọkùnrin mẹ́rin obìnrin méjì àti ọmọ ọwọ́ kan ni wọ́n wà nínú ìjàmbá ọ̀hún àdúrà ni wípé kí Ọlọ́run fi orí jì àwọn tí ó jẹ́ Ọlọ́run nípè nínú ìjàmbá ọ̀hún kí ó sì mú ìlera bá ẹni tí ó farapa ọmọdébìnrin kan ló ti pa ara ẹ̀ lẹ́yìn tí ọkọ ọ̀gá ẹ̀ fipá bá ṣe ìbálòpọ̀ ọmọ ọdún mẹ́rìndínlógún kan sixteen years ọláyẹmí àgbẹ̀lọ́ba ni ó ti gba ẹ̀mí ara ẹ̀ lẹ́yìn tí ọkọ ọ̀gá ẹ̀ tí wọn ò dárúkọ ẹ̀ lápèjá ṣùgbọ́n tí wọ́n pè ní ajíbọ́dé fipá bá lò pọ̀ ní ilé wọn tó wà ní ìlú èrúwà lábẹ́ ìjọba ìbílẹ̀ ìbàràpá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ajíbọ́dé tí ó jẹ́ ajórimọ́rin tó lóyìnbó ń pè ní wẹ́dà ni ó ti ń halẹ̀ mọ́ ọmọdébìnrin náà lẹ́yìn tí ó ti fipá bá lò pọ̀ wípé tí òun bá fi lè gbọ́ ipò sọ fún ẹnikẹ́ni òun yóò gba ẹ̀mí ẹ̀ ní ọláyẹmí àgbẹ̀lọ́ba tó jẹ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ tí ó ń ṣiṣẹ́ aránṣọ tí olóyìnbó ń pè ní tẹ́lọ̀ ni ó ń gbé pẹ̀lú ọ̀gá ẹ̀ àti ọkọ rẹ̀ tí ó sì máa ń bá wọn ṣiṣẹ́ ilé ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní ọjọ́ kẹtàlélógún oṣù yìí níbi tí ọmọdébìnrin náà tó ti gbé májèlé jẹ lẹ́yìn tí ìhàlẹ̀ ọkọ ọ̀gá ẹ̀ tó ti pọ̀jù fún tí ìtìjú àti ìbẹ̀rùbojo tí ò jẹ́ kó lè sọ̀rọ̀ síta ṣùgbọ́n lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún bàbá olóògbé náà tó porúkọ rẹ̀ ní Sunday ló gbọ́ sí ohun tí ó ṣokùnfà bí ọmọ òun ṣe gbé májèlé jẹ ni ó fi lọ fi ẹjọ́ sùn iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní èrúwà tíṣẹ́ ìwádìí tó sì ń lọ lọ́wọ́ ìròyìn eléyìí ló gbé wa lọ sí ìpínlẹ̀ Ondo lórí ìṣẹ̀lẹ̀ kan tí a mú wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí bí àwọn ọmọdé arákùnrin kéékèèké kan bó ṣe gba ẹ̀mí òṣìṣẹ́ ológun orí omi kan ní ìpínlẹ̀ Ondo wọn wá bẹ̀rẹ̀ sí ní kà níwájú ọlọ́pàá bí àwọn ṣe kọlù tí àwọn sì pa òṣìṣẹ́ ológun orí omi náà àwọn afurasí mẹ́ta tí ọwọ́ tẹ̀ nínú àwọn mẹ́fà tí wọ́n ní wọ́n ṣiṣẹ́ láabi náà fún pípa ológun orí omi tí wọ́n porúkọ rẹ̀ ní Samuel Akíngbòhùn ní ìdó lábẹ́ ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ ní ìpínlẹ̀ Ondo lánàá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò àfi bí ẹni tó ń da omi gbóná sí lẹ́nu bí wọ́n ṣe ṣiṣẹ́ ibi náà àwọn afurasí náà tí wọ́n porúkọ wọn ní Ayọ̀mídé Sambo tó jọmọ ogún ọdún Johnson Adeleke ọmọ ogún ọdún bákan náà àti Francis Shagari ọmọ ọdún mẹ́tàdínlógún ni wọ́n ti ṣe à àkúrẹ́ tí ṣe olúùlú ìpínlẹ̀ ondo ni wọ́n la irin mọ́ ológun náà lórí àti ojú ara ẹ̀ kí ó tó di pé ológun náà balẹ̀ ẹ wò ó ẹ gbọ́ nínú àwọn fọ́nrán tí a fi wò yín bí wọ́n ṣe ń kà bòròbòrò níwájú ọlọ́pàá. no kò kú pé tó fi kú ayọ̀ ló la kíní ìmọ̀ tó fi kú ó là á mọ̀ ní everywhere everywhere. this boy and David dey fight But the Inevitan, they build this one. That is why I, I go and use both I fall and fall in your hand. But this way, one take you from my hand, you take you four and you ó gbà ìpínlẹ̀ èkìtì nìròyìn eléyìí ti jẹ̀ wá tó ti ń sọ pé congratulation sí gbogbo ẹ̀yin ọmọ ìláwọ̀ èkìtì bí ìjọba àpapọ̀ ti dárúkọ ọ̀gá titun kan fún ilé ẹ̀kọ́ olùkọ́ni tó jẹ́ tìjọba àpapọ̀ ìyẹn federal college of education tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ọwọ́ sí láti ṣe àgbékalẹ̀ rẹ̀ sí ìlú tí wọ́n pè ní ìláwọ̀ èkìtì ní ìpínlẹ̀ èkìtì bẹ́ẹ̀ ọba aláwẹ̀ ti ìláwẹ̀ ọba adébánjọ àlàbí tí ó fi ìròyìn náà síta wípé ọmọ̀wé ajíbádé ikú jù bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ rẹ̀ bí ọ̀gá àgbà àkọ́kọ́ fún ilé ẹ̀kọ́ olùkọ́ni tí wọ́n gbé wá sí ìlú ọ̀hún bẹ́ẹ̀ ni ọba alábí jẹ́ kó di mímọ̀ pé gbogbo ìwé àṣẹ àti ètò ló ti tò fún bíbẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ olùkọ́ni tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní ìlàwẹ̀ ni wọ́n fi ń sọ fún gbogbo àwọn ọmọ ìlàwẹ̀ láti lé àtókò wípé ẹ darí wálé o ilé ẹ̀kọ́ tuntun tó jẹ́ ti tolùkọ́ni ó tún ti lálẹ́ wò sí ìlú ìlàwẹ̀ èkìtì ṣé yorùbá bọ̀ wọ́n ní kì í dùn kó pọ̀ ṣùgbọ́n ọlọ́bẹ̀ oge bẹ́ẹ̀ bá gbáwòrán gẹ́gẹ́gẹ́ ibì kan là á gbé tì sí kò ní jù báyìí lọ láṣálẹ́ tòní lórí àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ ilé wa èyí tí ó ti wá sójú wòrán láti ìkànnì Yorùbá Broadcasting Network YBN bóyá ẹ ṣe ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ ẹ ní oore ọ̀fẹ́ láti tẹ subscribe button láti máa bá wa kálọ lórí àwọn ètò wa ìròyìn wa pẹ̀lú àwọn ètò míì tó ní ṣe pẹ̀lú ìgbélárugẹ èdè àti àṣàlẹ̀ Yorùbá bóyá ẹ tún fẹ́ tẹ̀síwájú ẹ tẹ subscribe button ẹ wá tẹ aago dúdú tí ń bẹ lókè láti máa ta yín lólobó tí àwọn ètò wa àtìròyìn wa tí ó bá wá bákan náà ẹ fẹ́ fi nǹkan tó wa létí àbí ẹ fẹ́ yìn wá ẹ fẹ́ lù wá lọ́gọ̀ ẹnu ẹ̀yẹ́ ṣàtìtẹ YBN sórí nọ́mbà tó wà lójú ibi tí ẹ ti ń wò ó ojú tó ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ tí tó ń gbọ́ wa kò ní di àwa la máa wá ẹ̀yin la máa bá ibi oníṣẹ̀lẹ̀ sọ́ọ̀dẹ̀ ẹnìkankan wa ìròyìn ayọ̀ ìròyìn oríire ni ó máa jẹ́ titi wa lákùnrin àti lóbìnrin olúmọ àbàjìkì ló ti múrìn wá sí ojú ìwòrán yín àti dìgbọ́ ìlàṣàlẹ̀ tòní ọ̀rọ̀ ayọ̀ ní gbogbo àsùnwọ̀n happy new month lọ́la láàmà kíra wa láṣẹ Èdùmàrè ire o ire kàbìtì.